to pass in our life. Amen. Amen. The will of Satan will not come to pass in our life. Wọ́n ní ìrírí ọlọ́run ló máa ṣe láyé tí èṣù ni wá sí ìmúṣẹ. I greet everybody. Káàdì ní àwọn kí gbogbo ènìyàn. I greet the women. Ó ní àwọn kí àwọn obìnrin. I greet the men. Ó kí ọkùnrin. Are great the choristers. Ó kí àwọn ọkùnrin. Are great the great women in the house of God. Ó kí àwọn màmá wa gbàgbọ́. Are our father in the Lord. Wọ́n kí gbogbo àwọn bàbá wa. Are great the minister in charge in a special way. May God be with every one of us. Amen. And I also greet myself in the Lord. I greet our uh, brothers, our prophets, our pastors.

here in a mighty way, the mighty name of Jesus. So it shall be. Amen. I don't want to take much of our time because of what we want to do here. I want us to quickly open our Bible. So, ní ká sáré The book of First Samuel, First Samuel First Samuel yes. chapter seven, we are reading seven to ten. First Samuel. And when the Philistines heard that the children of Israel were gathered together to. Àwọn Philistines sì gbọ́ pé. Yes sir. Àwọn Philistines sì gbọ́ pé àwọn ọmọ Ísírẹ́lì péjọ sí Míspe, àwọn ìjòyè Philistines sì gòkè tọ Ísírẹ́lì lọ. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́, wọ́n bẹ̀rù àwọn Philistines. Àwọn ọmọ Ísírẹ́lì sì wí fún Samuel pé má ṣe dákẹ́ àti máa ké pe olúwa ọlọ́run wa fún wa yóò sì gbà wá lọ́wọ́ àwọn filistini samuel mú ọ̀dọ́ àgùntàn kan tí mu ọmú ó sì fi rú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbọ sísun sí olúwa samuel sì ké pe olúwa fún israeli olúwa sì gbọ́. And when the Philistines heard that the children of Israel were gathered together in the midst them, the lords of the Philistines went up against Israel And when the children of Israel heard it, they were afraid of the Philistines. And the children of Israel said to Samuel, "Since not to cry unto the Lord our God for help, that he will save us out of the hand of the Philistines. And Samuel took a suck lamb and offered it for burnt offering wool unto the Lord. And Samuel cried unto the Lord for Israel, and the Lord heard him. And Samuel was offering up the burnt offering the Philistines draw near to battle against Israel. But the Lord thundered with a great thunder of that day upon the Philistines, and he discovered, discovered them, and they were scattered before Israel. If you look at this place very well. see ẹ bá wo bíbá yìí dáadáa. I want to lay emphasis on verse nine and verse ten. Wọ́n ní àwọn fẹ́ ṣàlàyé lórí Psalm ní ẹsẹ̀ kẹsàn-án àti kẹwàá yìí. but that verse seven and eight explain what happened. wọ́n ti ṣùgbọ́n ẹsẹ̀ keje sí ìkẹjọ yìí ṣàlàyé nǹkan ṣẹlẹ̀. they said that they get disturbed when the what Israelites were facing the Philistines. Wípé nígbà tí àwọn Israeli ń kọjú sí àwọn Philistines. But there is a way the Israelites at that point in time. Wọ́n ní ṣùgbọ́n ó ní ọ̀nà kan ní àwọn ọmọ Israeli nígbà yẹn. Uh, they are a grateful set of people. Tó jẹ́ pé wọ́n jẹ́ ènìyàn ńlá àwọn ènìyàn. Grateful. Ẹ̀wọ̀n tó wọ́n. Yes. They are grateful people as in they, they appreciate. God very well at that point in time. Wípé nígbà yẹn inú wọn dùn wọ́n dẹ̀ mọ orí Ọlọ́run nínú ìgbà yẹn. They they they they said cry unto God. Wípé ṣé pé Ọlọ́run. I know that if you cry unto God, God is going to answer us. Ṣé tí a bá ké Ọlọ́run ó máa dá wa lóhùn náà? What did Samuel did there? Kí ni Samuel ṣe? They said he offered a lamb unto God. Ó Samuel mú ọ̀dọ́ àgùntàn kan nínú. That is verse nine. Verse nine please. Yet Samuel took a suckling lamb. Ó ní Samuel mú ọ̀dọ́ àgùntàn tó mu ọmú. And for a burnt offering only unto God. Fún ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbọ fún Ọlọ́run. That is if you look at the English version of the Bible they said only that is totally he burnt it finish as in totally unto God. Ẹgbẹ́ gbogbo ẹ̀ ló fi fún Ọlọ́run. If we do sacrifice now what do you think will happen? kí ló rò kó máa ṣẹlẹ̀. most of us we only uh, èyí tó bá apá àti tán gabriel àti lọ sí kíni àti lọ bá tán. àti bọ́ jẹ. this is the box everything up to us. wọ́n ní wọ́n fi gbogbo ẹ̀ fún ọ. it means that they are what they are grateful people as in they, they are such a person that appreciates God. wọ́n jẹ́ ẹni tó jẹ́ lóòótọ́ wọ́n mọ ìyọ́ ọlọ́run wọ́n mọ rírẹ. Now what do you think God did verse ten? Kílẹ̀ mọ̀sọ́lọ́run ṣe ní ẹsẹ̀ kẹsàn-án. Say and as Samuel was offering up the burnt offering. Pé Samuel mú ẹbọ àgùntàn náà mú tó mọ mú. The Philistines drew near to battle against. Pé àwọn Philistines sì súnmọ́ Israeli. But the word the Lord thundered with a great thunder. Ọlọ́run sún àrá nínú àrá ńlá. On that day upon the Philistines. Ní ọjọ́ yẹn fún àwọn Philistines. And discomforted them. And wọ́n dẹ̀ súnmọ́ wọn. And they were smiting before the what before the Israelites. And gbogbo wọn pátá ni wọ́n kọsẹ̀ níwájú àwọn Israeli. What do we want to talk about today? Ẹ̀jọ̀ kí la fẹ́ ṣàlàyé lẹ́yìn. Benefits of grateful hearts. Wọ́n èrè tó wà nínú ọkàn ni wọ́n rí. Yes, benefits of a grateful heart. Ọkàn tó wà nínú tí ènìyàn bá mú rí. What are the benefits? What are the advantages? Ẹ̀jọ̀ kí wá ní àwọn èrè tó wà níbẹ̀? What are the things? What are the things you can gain when you give that when you appreciate what God has done in your life? Wọ́n ní pé kí ni àwọn èrè tó wà níbẹ̀ tí o bá mọ nǹkan tí Ọlọ́run ṣe nínú ayé rẹ? You know, on Saturday we were talking about benefit of mountain. Àní ní ọjọ́ níbi ọjọ́ mélòó sẹ́yìn, à ń sọ̀rọ̀ nípa èrè tó wà nínú òkè benefit of problems. We mentioned something of that nature. But today we want to mention someone, you know, there is difference between ẹni tó ń ṣoore àti ẹni tó ń moore. You get it? There is difference between someone that is grateful, that have a grateful heart, and someone that is giving. Wọ́n ní ìyàtọ̀ wà nínú ọkàn tó moore àti ọkàn tó ń ṣoore. If they do something for you, wọ́n lè ṣe nǹkan kan fún ọ. and you appreciate it. tó jẹ́ pé ó dùn mọ́ ẹ nínú lọ́nà tó lè gbà ẹni yẹn ṣe it means that you are a grateful person. ìyẹn ni wípé o jẹ́ ènìyàn ńlá kan jẹ́ ìtumọ̀ rẹ̀. I will mention like five or six people in the Bible. Dáàdi náà wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn méjì mẹ́ta márùn-ún nínú bíbélì. Because where I'm going to is that let's go ma. Débi táwọn lọ ni pé. There are three ways of doing things. Ọ̀nà mẹ́ta ni ènìyàn fi ń ṣe nǹkan is either you do it in the wrong way. bóyá kò ṣe lọ́nà tí ò dáa. or you do it in the right way. or kò ṣe lọ́nà tó dáa. or God's way. or lọ́nà lọ́nà. The army of salvation, those children play over there outside. It's either they are in the church or let them get in. I'm not meant, that place is not, let them go in. If they don't listen to the word of God, if you don't build them today, when we go, who will take over the mantle? Àwọn alófẹ́ gbẹ̀rù lọ́jọ́ iwájú. Let them sit down, let them listen to the word of God. Thank you, you are welcome. Ẹ ṣe That is, there are three ways of doing things. Wọ́n ní ọ̀nà mẹ́ta. Wrong way ọ̀nà tí ò dára. right way. ọ̀nà tó dára. or God's way. ọ̀ ọ̀nà ọlọ́run. but that is this benefit of grateful heart that is what is going to lead to three ways of doing things. wọ́n ní ọkàn ọkàn ìmoore yìí ni àwọn sọ èrè tó bá ní ọkàn ìmoore yìí àwọn fẹ́ sọ lọ́nà mẹ́ta. number one. àkọ́kọ́. there was ten lepers in the Bible. wọ́n ní àwọn adẹ́tẹ̀ mẹ́wàá nínú bíbélì. they had an encounter with Jesus wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àṣírí kristi. and they were ten there and it was only one of them that came back and said oh. wọ́n ní mẹ́wàá ni wọ́n ṣùgbọ́n kan ló padà láti sọ pé bàbá ẹ he said God I appreciate what you have done for me. ohun tó ṣe fún mi mo mà dúpẹ́. and what do you think God do. kí lọ́lọ́run ṣe. God look at him. ó wò ó. he said I heal you before. sáà. I healed you before but now he said I want to make you whole bẹ́ẹ̀ pé mo fẹ́ mú ẹ náà bá ṣiṣẹ́. see that first Samuel chapter seven verse one. oníṣẹ́ ó sì ti wọ inú ìletò kan lọ àwọn ọkùnrin adẹ́sẹ̀ mẹ́wàá pàdé rẹ̀ wọ́n dúró ní òkèrè wọ́n wọ́n dáhùn sókè wípé Jésù olùkọ́ni ṣàánú fún wa nígbà tó sì rí wọn ó wí fún wọn pé ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà ó sì ṣe bí wọ́n ti ń lọ wọ́n sì di mímọ́ nígbà tí ọ̀kan nínú wọn rí pé àmú òun lára dá padà ó sì fi òun rárá yí ọlọ́run lógo ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó dúpẹ́ ní ọwọ́ rẹ̀ ará samaria tóun sí ni òun sì ṣe jésù dáhùn pé àwọn mẹ́wàá kí kí aṣọ ni mímọ́ àwọn mẹ́sàn-án yòókù àdà akọ̀wé ẹnìkan tó padà wá fi òkú. let's read sixteen to nineteen guys look at that seventeen. ó sì wọlé lẹ́bàá ẹsẹ̀ rẹ̀. sixteen to nineteen. ok ó sì wọlé lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó dúpẹ́ ní ọwọ́ ara samaria òun sì ara samaria ni òun sì ṣe jésù dáhùn pé àwọn mẹ́wàá kí aṣọ ni mímọ́ àwọn mẹ́sàn-án yòókù àdá akọ̀wé ẹnìkan tó padà wá fi ògo fún ọlọ́run bí kò ń ṣe àlejò yìí ó sì wí fún un pé dìde kí o sì máa lọ ìgbàgbọ́ rẹ̀ ń lọ have what the English version said have made you whole. Olúwa mú ọ different from healing and making whole. Ìyàtọ̀ wà nínú ìwòsàn tí kéèyàn wá di aláàdídá ṣíṣá. If you are a leper and they say they heal you, they will see see the traces of leprosy in you. Tí wọ́n bá ní wọ́n mú ẹ a sì máa rí àmì adẹ́tẹ̀ nínú ara ènìyàn. But because only one of them came back, he said that they will not see that mark on you again. Ìgbà pé remaining nine of them. ṣùgbọ́n mẹ́sàn-án tó kù. they will still know that they were once a leper. wọ́n sì máa mọ̀ wípé àjẹtẹ̀ ni wọ́n. The second person in the Bible. Àní ẹnìkejì nínú Bíbélì. The madman of Gadara. Ìyẹn ni ará Gádùrẹ̀ ará Gádàrà. This man. Ọkùnrin ni. When God said I done this, he healed him of the of the madness. Nígbà tí Ọlọ́run wò ó kúrò nínú wèrè You know I've told us before I said he's a chief among the mad people. Wọ́n ní ògbókìní nínú àwọn. When other mad men see him they say that this person is a mad man. Wọ́n mọ̀ pé yẹn ṣe You know when other mad men. Tí àwọn wèrè tó kù bá rí wọ́n tún bá. They say that this is a what? This is another place. wèrè lèyí ló tún ju wèrè lọ, àsìwé lọ̀gá. When a mad man is pointing to another mad man and say that this is a mad man, you know that that man is a chief among the mad men. nígbà tí wèrè bá júwèé pé wèrè lélẹ̀ wá ti mọ̀ pé wèrè ti ju wèrè lọ. This madman of Gadara. Wèrè Gadara nínú ìwé máa. The Bible says that six thousand demons were holding him down. Nígbà àwọn ẹ̀mí ẹ̀dá pèdè ló mú mọ́lẹ̀. When happens to him. nígbà tó máa fi mọ ohun tó ṣẹlẹ̀ sí i. that ah me that six thousand demons were holding down. nígbà wo iye àwọn ẹ̀mí tó mú òun mọ́lẹ̀ yìí. when Jesus Christ heal him. nígbà tí Jésù Kristi máa wò ó sàn. what do you think happens? kí ló ṣẹlẹ̀ sà? he submitted himself all. Oh, me make himself a living sacrifice unto the Lord. Ó ju ó ju gbogbo àwọn ohun tó kù ó jùlẹ̀ fún Ọlọ́run láti máa yìn. And the Bible says. Bíbélì sọ pé. In that Mark chapter five. Yes sir. Let's go ma in that Mark chapter five. Ìwé Mark orí karùn-ún. Verse nineteen and twenty. They said that he was moving up to the level that he get to Decapolis and he was announcing Jesus Christ. Wípé ó lọ títí Decapolis láti máa wàásù ìrere Jésù Kristi. And he become an evangelist. Ó ti ayé ìrere Kristi. If you look at that first Samuel chapter seventeen, they say that Samuel took a lamb and burnt everything unto what? Unto God. Òyìnbó ta kà síwájú kó gbogbo oríṣiríṣi. He burnt all. He said only unto God. Òkè ṣe pé wọ́n fi ẹ̀jẹ̀ ṣe. No, everything unto God. The living sacrifice. Someone that can make himself a living sacrifice is someone that appreciates God. Ọkàn tó mọre òun ni ọkàn tó lè mú ọgbọ́n òun mọre Ọlọ́run tó fi ìyìn ní gbogbo ohun tó ṣe. A grateful wife will submit that is a grateful wife will submit will make herself a living sacrifice unto her husband. Ọkàn mọre aya á gbogbo ẹ̀ fún ọkọ. You don't get what I'm saying? Yes sir. Everything the wife wants to do. Uh, òní a fẹ́ lọ tọ̀ òní a fẹ́ lọ yàgbẹ́ òní a fẹ́ lọ mu omi òní orin báyìí ni mò ń kọ not that you cannot do it a grateful wife. wọ́n ní ọkùnrin tó mú rí aya ní ìlú. now a grateful child will what will give everything unto the parent before such a child do something we make sure the parents know. It is when you do that by Sunday, the parent will now say that no, you are no more a child. You have become a beloved child. A ní òkè ìṣọmọ wọn bí òun ṣe. Àyànfẹ́ nínú àwọn ọmọ. Èyí tí ọlọ́run náà tó fẹ́. That's what happened here. Let me give us another example here. Láti ní káwọn fi àpẹẹrẹ kan fún wa. Peter. Pétérù when he borrowed Jesus Christ's his vote. nígbà tó yá Jésù Kristi ní ọkọ rẹ̀. Jesus Christ after the preaching. nínú lẹ́yìn ìgbà wàásù. he used that in Luke chapter five we all know the story one to nine it's because of our time I just want to rush everything. after the preaching man let's go. lẹ́yìn ìgbà tó wàásù tán nínú ọkọ̀ náà. then Jesus Christ said okay no problem throw the net somewhere. Oh, yeah ju àwọ̀ rẹ sínú odò síbì. you have been using the right wrong and eh, left hand side throw it at the right hand side. àní o ti ń lo ẹ̀gbẹ́ bí ó yá jù sí apá òsì rẹ. and when he have a breakthrough. nígbà tó wá rí ọ̀pọ̀lọpọ̀ ẹja gbá tó wá rí ọ̀nà àbáyọ. what did Peter do? ló ṣe? Peter said this is too much for me. he left I said move away. eléyìí ti pọ̀ jù fún mi. a grateful heart. Hmm, ọkàn mo rí. And what do you think Jesus Christ said? Kí So Jesus Christ said, because if you can do this thing and say that this is too much. I will not allow you to catch fish again. O ò ní pẹja be catching men. And the men will now be catching fish for you. I don't know if you get what I'm saying here. Wọ́n á pẹja ènìyàn. Ìwọ fúnra ẹ̀ ló ń pa tẹ́lẹ̀ ló ń pa ẹja. O wá ní pẹja mọ́. Màá jẹ́ kó. faithful hands. Àní èrè tó wà nínú ọkàn tó bá mú rẹ ọ. Before Jesus Christ could say such a thing to Peter, what did Peter do? He said that he forsook everything. Ó fi gbogbo ẹ̀ kalẹ̀. Ó wá yọ̀ǹda fún ni Ọlọ́run. Children, we talk about living sacrifice today in our Sunday school. Ó ní ẹ̀yin ọmọ asọ́ nípa nínú lẹ́sìn wa àárọ̀ yìí. there difference between someone that is giving thanks and someone that have a grateful heart. àná tún yàtọ̀ sí ẹni tó fi fún ènìyàn àti ọmọ. no someone that is giving thanks ẹni tó ń dúpẹ́ àti ẹni tó ní ọkàn ìmoore. àti ẹni tó fi ọkàn ìmoore hàn. I don't know what I say if yeah. I'm giving thanks mo lè máa fi ara dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kí n dẹ̀ máa bínú sí ẹ. I don't know if you get what I'm saying. Yeah. I can say that daddy thank you for yesterday and my mind is not clear to you. But a grateful heart. Ọkàn tó mórè. Wọ́n ní ọkàn ìmú ọkàn kò kí ṣe ara ìmórè. Ọkàn mórè. Àbí bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ni ọkàn ìmórè. Tí o bá ní ọkàn ìmórè that is you will not stay where you are God will always uplift such a person. O ò ní wà lójú kan tó wà, Ọlọ́run máa ń gbé irú ẹni bẹ́ẹ̀ ga yẹn wọ́n ti wò sàn náà even Jesus Christ is the one that said that mm -hmm. go and show yourself to the world to, the priest the man said that no no no no no no no ẹni tó ní kí n lọ rí àlùfáà àti rí àlùfáà ṣùgbọ́n mo ṣe kí ni o mò ń bọ̀ ní kí ni o àwa ṣe thank you and God na say don't worry wọ́n rò bó ti tán ọ̀nà tó ló wá gbé gà gbígbà ó ṣe kí o. mo jẹ́ ọ̀nà that is God's way. ọ̀nà náà. àwọn tó kù rò bó ti tán àti gbà sovereignty of God that is the mightiness of God. He said, I'm in heaven. I do what so ever I want. Ẹbí ni mo wà ní ọ̀run mo sọ. Ẹ ọ̀nà tẹ́ rò pé mo máa gbé gbà ní máa ṣe kí ni o? Má ní gbọ́ ọ̀nà míì. Ọlọ́run. I don't know if you get what I'm saying. Yes, sir. When God want to lift some people up torí àwọn kan lọ́lọ́run ti jẹ́ kí kòrò wá sílé ayé o. During the time of Corona, you see a lot of people dey build houses, dey buy cars, dey do a lot of things. That is God's way, not your way. Not the right way, not the wrong way. You can do things in the wrong way, and God will say, I want me, I want to show my what? Mightiness. But before God can do things in God's way in your life, what do you think? You must first grateful heart. O gbọ́dọ̀ ní ọkàn You must be someone that everything unto him. O gbọ́dọ̀ jẹ́ mi kúrò sí There is a man in the Bible, Solomon. Ó ní ọkùnrin tó wà ní Bíbélì tá a Solomon. He became the king of Israel. Of Israel. Let's go, man, please. As he become the king of Israel, what did he do? He look at himself. Èmi mi, èkin of Israel. We have so many qualified people. That can become the king. Absalom is far far better. I mean, go find you. Oh, find you Solomon. He confirmed me the bible confirm me that absalom is what ah ẹni obìnrin kò lọ́dọ̀ tó ṣe kí ni tó sọ pé ah a tó ṣe lé ilé o. èmi ni kò ń. what God choose Solomon. then Solomon look at himself. Solomon wá wo how you choose me. báwo ló ṣe wá yan èmi. me èmi. my father. bàbá mi. adulterer alágbèrè ni bàbá mi ìyá mi alágbèrè adulteress olóṣù àwọn méjèèjì tí wọ́n padà dé akílì dìbò. you know God has said irú èmi inú òun yàn gẹ́gẹ́ bí ọba me as a my father adulterer my mother adulteress and me is now coming out from the womb of a murderer. ẹ wá yàn mí bí ọba and what did he do he killed one thousand cow. ó ó lè. said, I will, I will, I will do something. And God said, Not, I will do it in my own way. How did he do it? He put him in and said, Anything before you and after you, there are no one that will be as rich as you are. Pé kò sí ẹni tó máa dàbí rẹ̀ ní ìgbà yá àti lẹ́yìn ìgbà Say no one. Grateful heart. Because you have done this wholeheartedly a living sacrifice I said awi mo fẹ́ gbẹ̀san ṣùgbọ́n ah, jẹ́ kí n tì sórí àwọn ọmọ tí ò bá rẹ́dì. ọmọ ìbàdàn ti ti gbà náà. ẹ á tún tì sórí ọmọ mi. Thanks God. Look at David. It's because of our time. I will close it up now. After he was dancing, he brought the ark of God. He brought it to his house. You know the story, Second Samuel chapter six. When he was bringing the ark of, he said, "Báwo ló ṣe máa gbé nulẹ̀ tí àpótí ẹ̀rí máa No, he "Let me bring the ark." To this place, I was laughing yesterday. You know I was editing, and someone came to you. He said, Your own way is different. And what did you say? You said, God's way. I smile because what I prepared is what? God's way. And someone now brought a case that relates to God's way. Mọ́mí ẹ̀tún yàtọ̀ kò dé wájú ìta ní tí wájú ìta bá rí bẹ́ẹ̀ báwo ni inú ṣe fẹ́ rí? Ìgbé èyí bá tún yàtọ̀ ni that is what that is God's way ẹni tí ó lè gbé oúnjẹ tó fẹ́ jẹ síwájú ìta ẹ tẹ́lẹ̀ ó wá sọ fún ẹ wípé òun fẹ́ jẹun nínú ilé ẹ òun fẹ́ jókòó sínú ibẹ̀. you don't know that God is smart. God is smart. Hmm. that is someone that say that I don't want to do things with you we want we come and say no no no no no as she just mentioned I just put my head yes. You are talking, you have confirmed what and what. I'm preparing here. How God is going to do for you talking to his wife said you you said i'm dancing before my god. mo yes second samuel chapter six towards the end there. i'm dancing before my god the god that choose me than your father. many tó yàn mí fẹ́ ju bàbá ẹ lọ èmi a shepherd boy he choose me to be a king and you are not I will still do more before him. And what do you think happens? Solution. By the time you get to Second Samuel chapter seven, God said, "No problem, because you have done this before me, I will make sure that your kingdom is for evermore." Ìjọba títí láíláí. You get it? David ìyẹn torí ìjọba ẹ̀ let's go please ma. Yes, sir torí ìjọba David oní Goliath ṣe dìde àbí. Goliath said that if I'm able to kill anybody in Israel the what Israel will not have kingdom again. But God now said he now look at it what can I do because God has chosen me. Then what did what did he do? He was God now said this kingdom ìjọba wọn fẹ́ kó jọba wọn fẹ́ kó níjọba ìjọba kò kí ṣe pé ìwọ nìkan àti irú àwọn ọmọ rẹ said your kingdom will not be one your kingdom will be forevermore. ó and what do you think happens when you get to Mark chapter ten forty-six to fifty-two Bartimaeus the blind he said Jesus Christ what did he say he said son of David ṣàánú fún me. and Jesus Christ is king of kings now David now becomes the father of king of kings. That is, I will make you the father of King of Kings. Jẹ́ Jésù Kristi ọmọ Dáfídì ṣáà. Be grateful heart. What am I telling you today? Heart. God will not look at the left. He will not look at the wrong. He will not look at the right. He will do it in his own way. That is where I'm going to today. God will do it in God's way. Ó ní ó tó kàn ibi tó ti jáde kò matter who you are is doesn't matter. Where you came from is not. I've told you on several occasions that I'm not such a person that's supposed to be holding mic to be preaching to anybody. I don't want it. I'm not qualified. I don't I don't even have it. I don't understand Bible. I don't read Bible. How will I be sound to be preaching? But there's one thing in me anything that is not right, I will say is not right. I was a self-thinker before. I always against something that is not right. If something is done the way it's not supposed to, I, no, I don't want it this way. I think that is fine. I don't know anything. But thank God for the life. Thank God for now. I'm now holding mic to be preaching. Who am I? A worthless person before God. And he now said, The first thing God said that you are going to be what? You are going to be preacher of the the ẹ̀rí tó ti gbá mi. Oníwàásù àgbáyé bíi báwo? Àwa tá a wà ní Balógun close. But we are getting there. Amen. Amen. And we will get there. Yeah. God is going to be with everyone of us. I want you to be on your feet. You will tell God. You said father. Before I've been talking to you that I be I say that that na I do it the right way. God I wrong way right way. No, you just lift your voice say God I want you to do this in your way. Yíyí ayé mi bí o ṣe because God is the almighty abi he is the almighty one and the bible said he in heaven he does what he likes. Bó ṣe wù ló ṣe ṣe kí ni òun lè wo ẹni tó wà lórí ilẹ̀ orí àtẹ̀kọ́sẹ̀ kí ni o kó sọ pé ìwọ ni next day. sọ dọba. ó sọ dọba. wọ́n lè wo minister in charge kó sọ pé ó èyí tó ti wà nàìjíríà ti ṣe kí ni o kó ti pẹ́ jù kó tó kúrò ní nàìjíríà màá kọ́kọ́ sọ kí ni o màá sọ àgbàlá ẹ̀ di ààfin. you get what i'm saying. it's God only it's see it's God there are some that God need amen àwọn ṣe kọ̀ọ̀kan wà tí ò ní di àmì but that is God God's way does not require amen òun ló dáhùn àdúrà òun ló dẹ̀ fẹ́ ṣe tó tó bá sàmì ó máa ṣe tó dẹ̀ sàmì ó máa ṣe kíyó ó máa ṣe you just lift your voice and say father this thing I want from you ohun tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ ohun tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ àgbọ̀ ohun tí mo fẹ́ ṣe yìí ẹ ṣe ní ọ̀nà rẹ do it in your way. do it in your way. ọ̀nà ẹni kó ṣe ṣe. ọ̀nà ẹni kó ṣe ṣe. don't do it in your way. wọ́n lè sọ pé. ó yẹ aká àfihàn láti mọ̀ kó tó lọ. ọlọ́run ni. you get what i'm saying. mo lè sọ pé ní ìsìn pé mo ṣe máa lùlù ní kọ́lọ̀ wọn sọ pé ẹ má lù bẹ́ẹ̀ yẹn ibi ọ̀sán yẹn ni kẹ́ máa gbá àná ọlọ́run àdẹ̀sẹ̀ ni o àdẹ̀fẹ̀ God's way not right way or wrong way if you are beating this place this is the right way this is the right way we call this one wrong way abi ọlọ́run náà lè sọ pé kó máa to sókè yes my just do it your way and we close it in this time chat we going to close it can we go ahead and tell the almighty God anything tẹ sọ kò sí kò tó máa mú ètò òbí sọ tó gbọ́ mọ́ gbọ́ ìyá máa ṣẹlẹ̀ láyé gbogbo Yes.